mo kí í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ní orúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá bí sáà bọ́ọ̀lù tuntun ti Premier League ti bẹ̀rẹ̀ ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea fi ìyàṣẹ́wọ́ lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City lánàá òde òní nígbà tí Man City na Chelsea ní àmì ayò méjì sí òdo èyí ni àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ti ń fi ìbànújẹ́ wọn hàn sí ọwọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ ìdíje náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn sì gbà wípé wọn kò tí tí ì ṣetán fún ìdíje ọ̀hún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Bùkúnmi Olúwaṣínà ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi tó àwọn olólùfẹ́ rẹ̀ létí wípé ìtàkùn ayélujára tí ó jẹ́ ti iléeṣẹ́ ìrànlọ́wọ́ àwọn aláìní tí ó ń lò tẹ́lẹ̀ kò sí lábẹ́ ìṣàkóso òun mọ́ kí wọ́n sì má kọbi ara sí ìpè tàbí àtẹ̀jáde kankan láti abẹ́ ìtàkùn ayélujára náà bí ó ti wù kí ó mọ kí wọ́n kàn sí ìtàkùn ayélujára tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ ṣí fún ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe fún àwọn aláìní láti àsìkò yìí lọ bákan náà ni ó rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti tẹ̀lé ìt ìtàkùn ayélujára náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti àwọn ìjábọ̀ ìṣẹ̀lẹ̀ ilé-iṣẹ́ náà ó tẹ̀síwájú wípé òun kò tọrọ owó fún ẹnikẹ́ni kí wọ́n sì kíyèsára láti má bọ́ sí ọwọ́ oníjìbìtì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká olórin Tẹ́níọlá Àpáta ti rọ àwọn ìlúmọ̀ọ́ká olórin Peter àti Paul Okoye tí àpapọ̀ ìnagijẹ wọn jẹ́ P-Square láti dẹ́kun èdè àìyedè wọn kí wọ́n sì parapọ̀ láti kọ àwọn orin àlàyé ìjà tí ó wà láàrin wọn kò yí ayé òun títí di àsìkò yìí tí ó sì fi èyí ṣe ìrántí àwọn orin tí wọ́n ti kọ tí ó lókìkí nígbà tí ó wà ní ilé ìwé gíga èyí ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń fi ìfẹ́ hàn sí títí di àsìkò yìí. P-Square abeg abeg no una go perform e no easy eh. I remember where I dey when that song drop I dey SS2 abeg make una leave all this combat. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gómìnà adémọlá adélékè ti ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ti ṣe ìsìn ìdúpẹ́ ní ìrántí ìyá rẹ̀ nnena adélékè ní ilé ìjọsìn ńlá kan ní ìpínlẹ̀ èkó lánàá òde òní agbẹnusọ fún gómìnà ẹni ọláwálé rasheed ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan lẹ́yìn tí àwọn fọ́nrán ìsìn náà sì jẹyọ lórí ìtàkùn ayélujára lẹ́yìn náà àwọn ènìyàn jankan-jankan bíi oníṣòwò adédèjì adélékè ìlúmọ̀ọ́ká olórin david adeleke tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ davido gómìnà ìpínlẹ̀ èkó babájídé sọ sanwó-olu gómìnà ìpínlẹ̀ ògùn dàpọ̀ abíọ́dún àti igbákejì gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun ẹni kọ́lá adéwùsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó péjú pésẹ̀ síbi ètò ìsìn ìdúpẹ́ náà. ẹlẹ́ẹ̀kẹfà títí di àsìkò yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò tí ì jánu lórí ikú gbajúgbajà olórin Àdùkẹ́ Gold àti bí àwọn ẹbí rẹ̀ ti fi ètò ìsìnkú rẹ̀ síta fún àwọn ènìyàn láti rí tí wọ́n sì ṣe àlàyé ikú tí ó pa Àdùkẹ́ Gold bí a kò bá gbàgbé wípé ọjọ́ kejìlá oṣù tí a wà yìí ni ìròyìn gba orí ayélujára kan bí arábìnrin ọ̀hún ti dágbére fáyé ní báyìí ni àwọn ẹbí rẹ̀ ti ṣe ètò lẹ́sẹẹsẹ bí ètò ìsìnkú náà yóò ṣe lọ tí wọ́n sì sọ wípé ọjọ́rú ni ètò ìsìnkú náà yóò bẹ̀rẹ̀ ní agbègbè ọgbà ní ìpínlẹ̀ Èkó bákan náà ni wọ́n sọ wípé àṣálẹ̀ orin àwọn ìlúmọ̀ọ́ká tí wọ́n pè ní artist night yóò wáyé ní ọjọ́bọ̀ kí ó tó di wípé wọn yóò fi òkú rẹ̀ fún ilẹ̀ ní ọjọ́ ẹtì tí ó jẹ́ àṣekágbá ètò ìsìnkú náà bí ètò ìsìnkú náà ti wà lórí ayélujára ni àwọn ènìyàn sì ń fi ìbànújẹ́ wọn hàn tí wọ́n sì ń sọ wípé kì í ṣe irú àdùkẹ́ gold ni ó yẹ kí ó kú báyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún fọ́nrán bí àwọn ọmọ ìlúmọ̀ọ́ká òṣèré olóògbé Junior Pope ti lọ ṣeré ní ilé ọ̀rẹ́ bàbá wọn ìlúmọ̀ọ́ká oníṣòw olówó Emeka Okonkwo tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ e-money ni ó gba orí ìtàkùn ayélujára nígbà tí àwọn ọmọ náà ń bá ọmọ e-money ṣeré ní ilé rẹ̀ bí a kò bá gbàgbé wípé ọ̀rẹ́ minú ni Junior Pop jẹ́ sí e-money nígbà ayé rẹ̀ lẹ́yìn tí e-money kò sì dá ìdílé rẹ̀ nù lẹ́yìn ikú ọ̀rẹ́ rẹ̀ èyí ni àwọn ènìyàn ti ń kọ sára sí i fún bí ó ti ṣe ojúṣẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ tí ó sì kó àwọn ọmọ olóògbé mọ́ra. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré ọpẹ́yẹmí ayéọ̀lá ti rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti má fi ọkàn tó àwọn tí ó jẹ́ wípé ó máa ń gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò tàbí ọjọ́ nígbà mìíràn kí wọ́n tó fèsì sí àtẹ̀jíṣẹ́ tàbí ìpè wọn tí ó sì jẹ́ wípé ìṣẹ́jú ìṣẹ́jú ni wọ́n wà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wọn láti rí i dájú wípé wọ́n fi àkíyèsí sí gbogbo àtẹ̀jíṣẹ́ àti ìpè wọn ní àsìkò tí wọ́n bá jọ wà papọ̀ ó tẹ̀síwájú wípé òun gbàgbọ́ wípé kò sí ẹni tí ojú rẹ̀ díjù láti fèsì sí olólùfẹ́ wọn tàbí ẹni tí wọ́n bá bu iyì fún bí ó ti wù kí ó mọ. ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi ìfẹ́ hàn sí tí wọ́n sì gbà pẹ̀lú ọ̀rọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré náà lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Tolúlọpẹ́ Ọláyíwọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ remote ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó kí ikú ayẹyẹ ọjọ́ ìbí lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí. ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú náà tí ó fi àwòrán ara rẹ̀ sí orí ìtàkùn ayélujára láti kí ara rẹ̀ kú ayẹyẹ oríkádún léyìí tí ọ̀pọ̀lọpọ̀ ìlúmọ̀ọ́ká sì ti kí i kú ọjọ́ ìbí tí àwọn olólùfẹ́ rẹ̀ kò sì gbẹ́yìn láti kí i ni ó ti wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó rántí rẹ̀ pẹ̀lú gbólóhùn àdúrà láti kí i tí ó sì ń fi ayọ̀ fi ìdùnnú rẹ̀ hàn sí ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí i ní àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì bí ọmọ ìlúmọ̀ọ́ká òṣèré Rónkẹ́ Odúsànyà ti pé ọdún márùn-ún lánàá òde òní ni ìyá náà ti fi ìdùnnú rẹ̀ hàn tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ẹ̀bùn ọmọ náà nínú ayé rẹ̀ láti ọdún márùn-ún sẹ́yìn títí di àsìkò yìí ó tẹ̀síwájú wípé àrídùnnú ni ọmọ náà jẹ́ tí ó sì gba àdúrà ìtọ́sọ́nà olúwa ààbò àti ìbùkún aláìlẹ́gbẹ́ fún ìrìn àjò ọmọ náà èyí ni àwọn ìlúmọ̀ọ́ká òṣèré lóríṣiríṣi ti gbárùkù tí láti bá ọmọ náà yọ̀ tí àwọn olólùfẹ́ Rónkẹ́ Odùsànyà kò gbẹ́yìn láti fi ìfẹ́ hàn sí i bí wọ́n ti ń kí ọmọ náà kú ayẹyẹ ọjọ́ ìbí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré ọmọlára Kàsálí Dàda ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ orí kádún nígbà tí ó fi àwọn àwòrán ẹlẹ́wà rẹ̀ sí orí ìtàkùn ayélujára tí ó sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ olúwa fún ìdásí ẹ̀mí bákan náà ni ó fi èyí rántí ìrìn àjò àtẹ̀yìnwá tí ó sì dúpẹ́ ibi orí gbèdé e bí ó ti ń gba àdúrà àṣeyọrí ọjọ́ iwájú ju ti àtẹ̀yìnwá lọ èyí ni ọ̀pọ̀lọpọ̀ ìlúmọ̀ọ́ká òṣèré ti ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí bí wọ́n ti ń kan sára sí àwọn iṣẹ́ rẹ̀ àti ipa rẹ̀ nínú iléeṣẹ́ amúlùdùn lápapọ̀ léyìí tí àwọn olólùfẹ́ orí ayélujára kò gbẹ́yìn láti máa fi ìfẹ́ hàn sí pẹ̀lú gbólóhùn àdúrà títí di àsìkò yìí kò ní jù báyìí lọ fún abala ajá àkàbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí Ruth Ọlájídé ni oníròyìn yìí ó dàbọ̀.